وضوءها رواه مسلم زاد الحاكم فإنه أنشط للفرد العون وللأربعة عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم ينام وهو جنب من غير أن يمس ماء وهو معلوم قالت لي kí àtàlù àfúrà ògùn wọn ní ṣe pẹ̀lú ìwẹ̀ yálà ìwẹ̀ jánábà ni tàbí èyí kìí ṣe ti jánábà tàbí ti ẹlẹ́ẹ̀kọ́ kàlẹ́gùn tàbí tàbí ti ẹlẹ́ẹ̀kẹ́ tàbí lọ́gọ́rùn-ún. Mo jẹ́ tàbí ti àbòsẹ̀rí yìí. رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وصل يوم الجمعة واجب على كل محتجب ونكاوي وجوه الجمعة ọ̀ràn ẹ̀rù káwé ìwọ́jọ́ jimá lórí gbogbo ẹni tó bá ti bàlágà. àwọn méjèèjì ilé bí onísìlà ti sọ fún wa ní ìbẹ̀rẹ̀ síra wọn ìgbà náà bá sọ pé àwọn méjèèjì ni wọ́n gbà wá dáhùn gbà lérò ní أصحاب الكتب الستة والإمام أحمد وأنتم مثل على فقه البخاري ومسلم أبو داود النسائي الترمذي ابن ماجه وإلو الإمام أحمد وأنا أبي أقع ذلك ètò túmọ̀ sí kẹ́ ìgbà ọ̀rọ̀ tó gún régé mi ìgbà ọ̀rọ̀ yìí àti àti mẹ́nu bá ń dánilẹ́kọ̀ọ́ tó síwájú nípa pé Dawud ọ̀bọ̀hìn Dawud ọ̀bọ̀hìn jẹ́ àáfà àwọn ọ̀bọ̀hìríyà àdéhìí ilẹ̀ ìtura lórí pé ọ̀ràn ẹ̀ ń káwọ́ ẹ̀jìmá lópin ìgbà tó bá ti rí pé èèyàn láti bàlágà wọn ní torí pé àdéhùn yìí àkọ́kọ́ àdéhùn tó fẹsẹ̀ rẹ̀ lẹ́nu ẹ̀kejì ọ̀nà tó ti gbà tọ́ka sí ìdájọ́ dá àpàyọ nínú rẹ̀ ọ̀nà kan ní pèsè pé kò fi iyèméjì ìwẹ̀ jimá wájibun ọ̀ràn yẹn ala kulli muhsalimin torí gbogbo àti bàtà bàlágà ayé àti yapa òsì. àyè àti pé bẹ́ẹ̀ kọ́ lórí kò sí ilẹ̀ ìdí nì tóbi jẹ́ pé lọ́dọ̀ àwọn wàhálì yà ọ̀ràn yẹn wẹ̀wẹ̀ jùlọ nítorí ẹ̀rí tó hàn tó ṣe àfihàn ìdájọ́ yìí èyí ti àdéhùn sọ bẹ́ẹ̀ àwọn olùmọ̀ tó pọ̀ àwọn takò náà nípa káwọn sọ ike káwéwé ní ọjọ́ ọrụ fún jimá kìí ṣe ọ̀rá yẹn ìwọ sọ́nà èyí tí wọ́n kọ́ ń lọ ó jẹ́ ẹ̀rí tẹni tó pè káwé ẹ̀rí tí ó tẹ̀lé ọjọ́ táwọn nípa bó ti fi sàfihàn dídọ́ra ìyá tó káwẹ̀. wọ́n ní wàdìbò àyà tó lè mọ̀ tẹ́lẹ̀ àyè wòlíwò bá sọ̀nà. nígbàgbà lérò pẹ̀lú rẹ̀ kó dọ́ra ìyá tó sọ̀nà ní sọ̀nà ìyá kan bí ìmọ̀lá ẹni tó bá ti yọ bàlá dá ẹni tó bá ti ṣe àyè kàláwò yàtọ̀ sẹ́ni tó sọ fún ọ̀ràn ẹ̀ ọ̀ràn ẹ̀ ni ètò túmọ̀ sí pé níyàrá ṣe ọkọ̀ sára sí i má sì kọ̀ láti ṣe ọkọ̀ ìlú àtẹ́lu. tọ́ bákan náà wọ́n ní ẹ̀rí yẹn ìdí táwọn ti dá dúró lórí jíjẹ́ súnà ń làwọn ẹ̀rí mi ti ń bọ̀ tó ṣe é pé nínú wa làdéhùn tó wá lẹ́yìn ilé ìwà rẹ̀ ṣùgbọ́n tí a bá wò wò àwọn àǹfààní kẹ̀mbẹ́ lára ti tì ṣé ìtúsí ike ẹ̀ka tara wa dín nípa rẹ̀ òun náà ni nítorí wá nínú hadith yẹn tó ní wosùlù yẹwò mi lójú mọ́ ẹ yẹwò wosùlù yẹwò mi lójú mọ́ ẹ wọ́n sọ pé wosùlù lójú mọ́ ẹ yẹwò tó ń fi sí yẹn wọ́n tọ́ka sí pé ìwẹ̀ yìí ó ní ṣe pẹ̀lú ọ̀sán ọjọ́ jìmọ̀ ẹ̀nì yàtọ̀ sóòrùn jẹ̀jẹ̀ nítorí pé àyẹ̀wò tí wọ́n bá wí nídìí lágbára ó ní ṣe pẹ̀lú gbàtà gbàdà ti yọ títí tí ó fi di pò rẹ̀ wọ̀ títí tẹ̀ bá àgbà tó ràn ọ́ wọ̀ eléyìí ni wọ́n pè ní yẹ̀wò ṣùgbọ́n àìjùmọ̀ wọ́n ní káwọ̀ ní ọ̀sán rẹ̀ yìí ìwádìí tó fi hàn ike ìwẹ̀ yìí yìí ṣe pé gbogbo ọ̀sán ìjùmọ̀ ló ní ṣe pẹ̀lú bí ìbá ṣe ń tọ́jẹ mọ́ lílọ kírun jìmà lílọ kírun jìmà tó eléyìí túmọ̀ sí pé ọ̀sán jìmà là á máa kí jìmà ẹni tí ó bá lọ sí jìmà kọ́ kó wẹ̀ èyí tá a wẹ̀ ká tó lọ sí jìmà yẹn òun náà ní ìtẹ́tàdé ìyé ń sọ nípa rẹ̀ tí ọ̀ràn yẹn ni àbí èso ọ̀ràn yẹn tó bá jẹ́ ọ̀ràn yẹn àbí kì í tí ọ̀ràn jẹ́ ọ̀ràn yẹn àbí kì í tọ́ka wọ́n á dì bò ní tí wọ́n sọ fẹ́ yẹn ó jẹ́ àmì kan tí rúurì nínú àwọn ẹ̀rí tí máa wá nínú àwọn òfin ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tó wá nínú alukur'an àti sunna láì gbé sọ fún wa ní ìpàdé láti ẹgbẹ́ ẹ̀sìn báyìí. láì kò sọ nípa pé ṣíṣe rẹ̀ sọ̀ràn ẹ̀ ní àbí ìsọ̀ràn ẹ̀. wọ́n fi yíyẹ nànà jíjọ́ra yẹn àbá ìjọ́ra yẹn tí wọ́n ní ká ṣe irun sílẹ̀ fáwọn olùmọ̀ tó mọ̀ nípa òfin àwọn yóò ka ẹ̀rí yẹn àwọn yóò wá mú ìdájọ́ tó fi yẹn tọ́ka sí àwọn yóò mú dání. gẹ́gẹ́ bí àwọn ayé àkùrọ̀ ẹni lọ́pọ̀lọpọ̀ táàrí bí ọlọ́run bá wa ó ti pa wá láti ẹ̀kọ́ ká ṣe ìgbà kan. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها من ملوك يا ما مزك من ملوك يا من سأنا يا من يا بيت أنا خذ من àwọn olùmọ̀lẹ́ wa ti wá di pé àtẹ́jú wá ń bì sí tọ̀ràn yẹn ni àbí tí wà á ti sẹ̀kẹ́ ẹ máa kí irun dúró ẹ máa yọ zàká sọ́nà ẹ̀yà ni irun yẹn ni sọ́nà ẹ̀yà ká yọ zàká ni ayà sọ àwọn olùmọ̀ náà ti wáyé. bákan náà والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء gbogbo obìnrin tó bá kọ̀ sílẹ̀ á jókòó ni ó di ọkọ tó kọ sílẹ̀ yẹn tí ó fi ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta àbí tí ó fi ṣe ìmára lẹ́yìn nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta wọn yóò jókòó sọ̀rọ̀ ẹ̀ ní wọ́n jókòó yìí àbí ìsọ̀rọ̀ ẹ̀ gbogbo eléyìí wọ́n fi sílẹ̀ fáwọn olùmọ̀ láti yọ ìdájọ́ tó bá tọ́ka sí. ìṣẹ́gun ọ̀rọ̀ ti yẹn. nípa yíyí ọ̀dájọ́ sí àwọn òfin kọ̀ọ̀kan sáwọn ẹ̀rí kọ̀ọ̀kan tọ́ka sí yẹn látàrí rẹ̀ ọlọ́run máa san lẹ́sàn tó ga ọlọ́mọ sàn máa ṣàgbéga kò fún wa láyé bí àdúrà làkúyà torí làwọn àlejòba o kó lè hàlẹ́ sọ́wọ́ ilé nínú ayé àlẹ́ múná wọlé nínú láyé àlẹ́ múná wọn àlejòba yẹn tẹ̀ sí wọn. وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم tí ọ̀rọ̀ kan bá dé wá bá wọn tó ní í ṣe pẹ̀lú fàyàbalẹ̀ àbí tó ti ẹ̀rọ ìbẹ̀rù wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé bòrò pé fìlà nípa rẹ̀ ọ̀ràn kàkà wọn mọ kí ni kókó tí ọ̀rọ̀ yìí tọ́ka sí látọ̀dọ̀ ọlọ́run wọn ò sọ kókó tó tọ́ka sí lẹ́yìn tó sọ̀kalẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pé ọ̀rọ̀ ká lórí rẹ̀ ìbáṣe ṣe kí wọ́n dá ọ̀rọ̀ yìí padà sọ́dọ̀ ànábì sọ̀rọ̀ wá àríwá àríṣẹ́lá ní pé wọ́n sọ̀kalẹ̀ òye wa o àbí wọ́n dá padà sọ́dọ̀ àwọn olùmọ̀ tó ní máa bá àti ṣe yọ ìdájọ́ kúrò nínú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan ni àwọn ẹni tí máa fa ẹ̀rí jáde ìdájọ́ jáde ìdájọ́ jáde látara ẹ̀rí kọ̀ọ̀kan ọ̀bá yá eléyìí túmọ̀ sí ká gbéga oúnjẹ fáwọn tó nímà àwọn ẹni tí wọn máa sọ bó ti ṣe jẹ fún wa pé lè yọ̀ọ̀ràn yẹn ní eléyìí sọ̀ràn yẹn tó fi jọ̀ràn yẹn tó fi jọ̀ràn yẹn fún àlè dọ́gba ẹni tó mọ̀ àti ẹni tí ọ̀ràn. sòṣùgbọ́n ló àdìsí yìí báyìí ẹni pé òun tún jẹ́ àpèjúwe kan nínú àwọn ẹ̀rí táwọn náà wá àmọ́ rẹ̀ ọ̀wọ́ nípa pé ọ̀ràn ẹ̀yẹ ní bùkátà tó tó gbìyànjú ma. Kíká wẹ̀wẹ̀ jímọ̀ ọ̀ràn ẹ̀yẹ ni. Tọ́ ìgbà táyì ti wá wá tó sì hàn bó ti ṣe hàn yìí sẹ́yìn kí àkótó wà. kí àkótó wà ti hàn. níbi pé kò fi àyè lẹ̀ láti ṣe èméjì kò sì fa àyè lẹ̀ láti ṣe yapa kí ló wá bí yapa. ó tó bí yapa ni pé yìí sàdédé nìkan lọ́wọ́ lórí tọ́pìkì àdédé mi tún wa àdédé mi tún wa àdédé mi tún wa àwa kì í sì ṣe Yahudi àwọn Yahudi àwọn ló ní ìgbàgbọ́ sí apá kan nínú tọ́lọ̀ sọ̀kalẹ̀ tí wọ́n sì máa kọ́ ìsinmi wọ́n gbà kọ́kọ́ ká ìgbà kọ́kọ́ ẹ̀rí ìgbà tó lọ́nà ọba tó ń kàn án lábò ó ní أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون ṣé ẹ̀yin fẹ́ gba apá kan nínú sílàtà àṣọkalẹ̀ gbọ́ ni kẹta ìgbàgbọ́ sómi

irú tí ìmọ̀ yìí ìmọ̀ tí wọ́n ti torí rẹ̀ kó tíra yìí tó ní ṣe pẹ̀lú náà ní tó ń pè ní tó kọ́ ìpàdé yẹn tó gbọ́ àdé tó wà tọ́jú wọn lórí nǹkan ẹyọ kan á kó gbogbo àdé yẹn jọ sójú kan náà á wọ àwò wọn síra wọn àkọ́kọ́ náà wọ́n ní wọn ó nínú àwọn ń lò wọn síra wọn báwo bá ti lè fi ilé ìṣiṣẹ́ ilé ìṣiṣẹ́ lákòókò kan náà lórí ìdílé ló ti jẹ́ pé àwọn ẹ̀rí tí bá ti ń tọ́ka síbi nǹkan ti ti jẹ́ nínú òfin irú àwọn ẹ̀rí yẹn wọ́n jẹ́ nàwọn àdéhùn àdéhùn àwọn ẹ̀rí tí wọ́n sọ̀rọ̀ nínú alukur'an ọlọ́ni kó ti bá alẹ́ kùn sí ya kó ti bá ayé kúrè bọ̀ àti lọ́rọ̀ àyè kò ti parí kò ní ìdí ìṣe àti kan irú àwọn ilé yẹn irú àwọn ẹ̀rí yẹn wọ́pọ̀ nítorí pọ́nlọ́ wọn bá ń fẹ́ ká gbìyànjú láti máa yọ àwọn òfin ìtura nàbí òní máa bẹ láéláé. wọ́n bá dàá lẹ́nu bí sẹ́ni mi kọ́ bí kọ́kọ́l bàbá ìmídà tọ́mù mọ̀ kọ́lẹ́dù. a ọ̀pọ̀ lẹ́fẹ́ nìkan máa bẹ láéláé síwájú rà nàbì sọ̀rọ̀ wá àríwá àrùsọ̀rọ̀. tètè wọ́n bá kú sáwọn máa bẹ láéláé. kẹ́lá torí ilé lọ́nà òfin ọlọ́run tó sọ̀kalẹ̀ sọ́ọ̀nù li kulli zamani wa li kulli makan ọ̀dà ọba gbogbo àkókò gbogbo gbà mọ́ tó torí ẹ̀ gbogbo gbà àwọn olùmọ̀ràn yọ ìdájọ́ láti náà lọ sí wáyé. على كل محتلم محتلم tí wọ́n lò mẹ́ ẹ̀fẹ́ ní wọ́n ti bàlágà ọjà mi tó tọ́ka sí pé ọ̀kan pàtàkì nínú àmì tá a fi mọ̀ pé ẹ̀

ìbáṣẹ lójú kò pẹ̀lú ọ̀gá àlù gẹ́gẹ́ bí àmì pé kò ti bàlágà. Sèlé túmọ̀ sí pé ọ̀ràn ẹ̀yàn ní kí wọ́n sọ yìí àti tọ́jú ọ̀ràn ẹ̀yàn káfọ́ ọ̀ràn ẹ̀yàn ṣàpèjúwe gẹ́gẹ́ bí mọ̀tò gẹ́gẹ́ bí mọ̀bá gẹ́gẹ́ bí mọ̀kúrò gẹ́gẹ́ bí ọ̀ràn ayé tẹ́kílì ìlà sísẹ́sì bọ̀yàn lọ́rùn àtẹni tó jẹ́ pé adójú rẹ̀ kó ẹni tó ti bàlágà kò ní ṣe pẹ̀lú ẹni tí kò ti bàlágà tó fi jẹ́ pé gbogbo sẹ́ni tó ti bàlágà ń ṣe yìí sọ̀rọ̀ ẹ̀ ọ̀sọ̀ àbí nábìlà ẹni tó ti bàlágà láti kọ́wọ́ rẹ̀ jìnnà yàtọ̀ sí ẹni tó ti bàlágà. lẹ́yìn lẹ́yìn àti ìdánwò wa ń tẹ̀lé ó lé ní sàmùrà ìbùdó ń lò. رضي الله عنه أقلنا وتابع منه محمد صلى الله عليه وآله وسلم وحينا من والصيمة ولو كنا لولتين يعني في الصيمة تمر بن جندب لي وقال صلى الله عليه وسلم من توضأ يوم الجمعة فبها فبها أي فبالسنة أحد ẹni tó bá ṣe àlùwàlá níjọ́ jimá súnà ló sọ wà ní ẹ̀rẹ́mẹ́ ó sì dá súnà ló sọ ó sì dá wà má nyẹ pàṣẹ àgbáyà balùwẹ̀ oṣù ọgbọ́n àti pé tó bá wúlò ó ìwé gan-an lọ́lọ́lá rọwọ́ ló kàn wà á sẹ́nà ọ̀sẹ̀ mìíràn. أمر أن يوفي ذلك الترمذي في صحيح حسن أسلم كنت أقول مثل أبو أسلم في خمسة يجب عليهم في الأولى أبو داوود النسائي الترمذي ابن ماجه ولو الإمام أحمد أمر أن يوفي ذلك الترمذي أمرني حديث حسن إذا تبارك àdéhùn yìí àdéhùn tó náà gbọ́rẹ́gẹ́ ni ó sì dá lórí wípé ẹni tó bá tó bá dá ìmọ̀ra rẹ̀ dúró tọ́ ọmọ lórí àlùwà lájọ símà súnà tó sì péjọ sì ṣe dà wọ́n ti wá wẹ̀ o lọ́la ju àlùwà lájọ tẹ̀lé jẹ́ ẹ̀rí gbójú òwúrò lọ́yà àwọn ètò pọ̀ jù nínú àwọn olùkọ́ àwọn fi yapa sí àwọn ọ̀rọ̀ èyíyà àti ìmáàmù ahmed náà rí wáyà táwọn sọ ikú ọ̀ràn ẹ̀yà ní sí awẹ́wẹ̀ jìmà sẹ́yìn bá wo ìjọba àkọ́kọ́ ikú ọ̀ràn ẹ̀yà ní awẹ́wẹ̀ jìmà ẹlẹ́gbẹ̀ẹ́ ti sọ pé bá sàlù àlá súnà ló ṣe ó sì dá àmì a ti ti sọ wípé òun lọ́lọ́ láti kò túmọ̀ sí wípé tí wọ́n sọ fún lọ́lọ́ láti náà ò lè jọ ara yẹn tí wọ́n sọ fún lọ́lọ́ láti kò túmọ̀ sí pé tí wọ́n sọ fún lọ́lọ́ láti kò lè jẹ́ ọ̀ra yẹn. gẹ́gẹ́ bí wọ́n ti ti sọ wípé sọ̀lẹ́tù jẹ̀màáàtì afdalu min sọ̀lẹ́tì fẹ́ẹ́lì bẹ́ẹ̀ fẹ́ẹ́ bẹ̀rẹ̀ ní wọ́n ṣe rí ìlẹ̀dá lọ́jọ́. ìrun jẹmọ ọlọ́lá tá a dákì lọ pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n ìjẹ́ nígbà tó sọ pé ọlọlá jùlọ nítumọ̀ rẹ̀ wá ní wípé kájí òun jẹmọ ìsọ̀rọ̀ yẹn rárá o torí a bá wo àwọn ẹ̀rí tó pọ̀ wá lórí ọ̀rọ̀ nípa òun á rí kí gbogbo wọn tọ́ka sí pọ̀ yẹn gẹ́gẹ́ àkọ́jú tó wá tó náà lẹ́bi sọ̀rọ̀ láàbí àlùsẹ́lẹ̀ kó wọ́n lẹ́ni tí ọ̀nà ọ̀pọ̀ wá tó láti sẹ́ni sọ̀rọ̀ láti náà sọ̀rọ̀ pé sọ̀rọ̀ náà gbọ́ tó bá pè orí bẹ́ẹ̀ wọ́n ní ajẹ́ pé máa dáhùn ìyẹn ní kò gbọ́dọ̀ máa wá. lọ́sẹ̀ náà àwọn ti pinnu àwọn ti gbèrò rí láti sọ bẹ́ẹ̀ nìkan kókó síwájú àwọn èèyàn tí òun lẹ́yìn tẹ́ láti fáwọn. káwọn wá gbẹ̀yìn lọ báwọn ẹni tí kìí wá sí òun mọ́sálásí káwọn tó lè wọn mọ́ wọn lórí. wọ́lá ẹ̀rọ náà báwọn olùpátákó ẹsẹ̀ àwọn olùgbà mọ́sálásí ní tí ọ̀fẹ́ ẹran bẹ̀rẹ̀ wọ́n ti wá náà ọlọ́run pa wọn láti ká sí òun jẹ̀mọ́ ẹ̀dá lójú ogun sígbà tí ọba wá sógun òun jẹ̀mọ́ ẹ̀dá ó lè mójútó ìlànà ọ̀nà náà ìdáná ní sọ̀rọ̀ bá àdìsí ọ̀gá tó ń wá fún yín nínú rẹ̀ sì ní ká kí òun nù jẹ́ náà. ولقد رأيتنا وما يتخلف عنها إلا منافق ظاهر النفاق مسلمي لا يعمل صلى الله عليه وسلم بين كفي بين لا تواكر عندما هيكون منافقي تسكي ده منافقي رهان قلنا مسلمي يقولين tó ṣe kí àwọn èèyàn méjì gbé kọ́kọ́ lọ́rùn wá tó láti tí ò lè dání tí wọ́n ti gbé tí wọ́n ti gbé wọ́n ká lójú kọ̀ọ̀kan kí ọ̀rọ̀ lé àwọn agbádùn aláàgbádùn alhamdulilayi ọlọ́run ọmọdé tẹ́lẹ̀ mo ti kí ọ̀rọ̀ ń jẹ́ àmàkà yìí. sọ ilé ìfihàn wa pé ọlọ́lá yóò tẹ́tẹ́ lọ òtún àti kékeré ṣe kéde yẹn ti lẹ́yìn tó ti dọ́ọ̀rọ̀ ẹ̀yà tó ń fún wa eléyìí tó túmọ̀ sí pé òfin táwọn kan sọ yìí pé àlàkọ́níyẹ tẹ́ǹpẹ̀ wò lò pípa sọ pé ìkẹta lọ láti ìkẹta lọ ó túmọ̀ sí pé nǹkan òwò lọ́nà kò rí bẹ́ẹ̀ ìkẹta lọ láti ìkẹta lọ ó túmọ̀ sí pé nǹkan òwò lọ́nà ẹ wo kìtàbù tọ̀rí ní ìsìn àfọ̀nù kìtàbù tọ̀rí oníbàbò fẹ́ẹ́ ní tọ̀rí.

àwọn ẹ̀rí lórí tìrìsì wọ́n ṣàfihàn wípé ìwẹ̀ jimá kọ́ ìsọ̀rọ̀ ẹ̀ nínú wọn náà lẹ́yìn ìtàǹkà lọ́wọ́ yìí tí gbogbo ẹni tó bá wẹ̀ lọ́jọ́ jimá súnà ló ṣe ó sì dá ṣùgbọ́n ẹni tó bá wẹ̀ ẹni tó bá sàlù àlá súnà ló ṣe ó sì dá ṣùgbọ́n ẹni tó bá wẹ̀ ìwẹ̀ ti kí ni ìwẹ̀ lọ́la ju àlọ́ àlá lọ́dọ̀ sí yín. kí ni ìdájọ́ kásánù àlàkàtó kí wọn jí mọ ọ̀ràn ẹ̀ ní àdísọ́nà. ìwẹ̀ kúmá kí ọ̀ràn ẹ̀ ní káwọ̀ ìdájọ́ kí wọn jí mọ. أرأيت رجلا صلى الجمعة دون غسل سابق إلى كيف صلى كان يقول كيف رجمة كيف يوم كيف رجمة ó nírun àbí ò nírun tó bá ti dáa tọ ìwọ ẹrù àdéhùn yìí ń tọ́ka sí pé ọlọ́lá ju àlùwàlá tọ́jú ọ̀ràn yẹn lọ bẹ́ẹ̀ ni ìwẹ̀ kì í ṣe ọ̀ràn yẹn báwo ló ṣe wáá fẹ́ lọ́lá ju àlùwàlá tọ́jú ọ̀ràn yẹn lọ nítorí pé tó lè wọ̀ bó láti sọ̀rọ̀ láì sàlù alẹ́ ò lè kírun ó ṣeéṣe kọjá pé kí wọ́n wò òun náà ní agbọn pé bá a bá sàlù àlá omi ò ní kárí gbogbo ara yàtọ̀ síta bá wẹ̀ omi á kárí gbogbo ara ohun tá a sì lérò náà fi ní kọ́ ọ̀wẹ̀ kó tó wá títí mọ̀. òun náà ni òórùn kó òórùn tí ò yẹ ká má bàa gbọ́ lára rẹ̀ ìwọ̀n bá ti ní àlọ́ alálẹ̀ mú kúrò nínú irú òórùn báyìí yàtọ̀ ọba wọ̀ tó ti pé àlọ́ ọlọ́ọ̀rán yẹn ni bẹ́ẹ̀ sì ni ìwẹ̀ súnà ni ṣùgbọ́n kọ́ ọ̀wẹ̀ àwọn ti kókò tí bó ti wẹ̀ síwẹ̀ náà ní kó àlọ́ alásínú tó ti pé àlùwàlá pẹ̀lú wẹ̀ni láṣẹ kàkó lóore ju àlùwàlá lásán tí ò ti kí ni tí o ní wẹ̀ni lọ. bẹ́ẹ̀ ni ìgbà tó ń sàlùwàlá ó lójú ibi tí omi ó dì yàtọ̀ sígbà tí ọba wẹ̀ nítorí pé ìwẹ̀ kò lè jẹ́ wẹ̀ àyàfi kó mi ọ̀ká ni gbogbo ara. pàtàkì jùlọ ìgbà tó ti pé ká wẹ̀ ó ní í ṣe pẹ̀lú gbígbóòrò kó lára ìran àti ìsúpọ̀ wa tó fi hàn wá bẹ̀ kẹ́bí àìsàn ọ̀bẹ wa wà ní àti sísọ fún wa báwọn èèyàn ti agbára àwọn èèyàn lówó aṣọ tó máa wọ̀ aṣọ fún rọ́bà ni ẹ̀sìn òkúta máa wà fún rọ́bà olóòmù àbí òlùmù yóò mú tó ń bá ti mú yàn ẹ̀mọ bíi abíyá ẹ̀mọ bíi pàlàpàlà abẹ́ kí ni ọmọ jáde sáwọn nana tàbí yẹn wọ ẹ̀kọ́ fàbíyá ọwọ́ ẹ̀kọ́ fàbẹ́ gbọ́dọ̀ a ìwọ tún lè léyìí irú ìwẹ̀ wo ni yẹ àjàmbá kú ìwẹ̀ tó lágbára bẹ̀ yẹn láàrin yìí pé láìsẹ̀ alùpùpùsùlù àkùnà àjẹpẹ́ wẹ̀ ló ti kéwòn lọ́dọ̀ láti torí ẹ̀ ní ìjẹsí òtún àti ọ̀pọ̀ ẹ̀kọ́ tó dé mọ́síláàsì ìjọ jimá wọn lọ ní kàlífà wọn máa wọn sọ látọrí mímbà sẹba àwọn gbogbo ẹ wọn sọ lẹ́ẹ̀kan náà látọrí mímbà wọn máa irun tí irú rẹ adúrú rẹ ó ti wọ ah! á nígbà tó lóbi kọkọ yìí wọn á sàlù ọlá ní ojú bọ àlọ alágbàtà fún náà ọwẹ fà á wọn sọ pé kọ lọ wẹ jẹjẹ nítorí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ. بحسنات الأبرار سيئات المقربين لا تا أواميري أيداني فرد اسم جوا نجوا تجار كثارة ما شاء الله في أنا تسمى الله بعد الحبة يومين تقول لي نفسي بيتا تقول لي إيه أنا هذه كاكاتي كفوني tí ó kì í ṣẹ́ẹ̀tì bọ́nú ṣòkòtò. tí gbogbo ti rẹ̀ ọ̀yọ́ sẹ́yìn bọ̀lì bọ́ọ̀lì. ọwọ́ adijọ́ kan wá rí mẹ́sàn án mọ́ ọwọ́ àwọn ọ̀dà bí yà. fa àmọ́ kò dé fìlà. ìgbà tó ọ̀dà làbí àtàrí máa ṣe ọlọ́ máa ṣe ọ̀ á. àbàdúgbẹ́ bọ́lọ̀ lórí lórí kí ni ọwọ́ ọ̀dà ẹnìkan tí màá wọ jàlábíà tẹ́lẹ̀ nítorí adé fìlà ọwọ́ ayọ̀ lómi kò sí fìlà kí ló dé náà èyí tí yóò lọ àwọn ká débi bàbá alágbádá náà débi jàlábíà àwọn òwò òdé fìlà ẹ̀ bá àwọn tó wà ní ọlọ́run fún ẹgbẹ́ ẹ̀dí ẹ̀ ẹ̀dí ẹ̀ là ń fa àwọn àmọ́ wọ ní torí ẹ̀ láti sọ pé kọ́tí akámadé fìlà ibi ní bíbí ọ̀rọ̀ fún ọ̀wá wọ́n fẹ́ fèsì fún àwọn àjọ nínú ìtura ó ní àwọn ọmọ ẹ̀yẹ wọn làwọn ti ń lé àwọn èèyàn dínà tó ti ọlọ àwọn ti ń kó àwọn èèyàn má dé fìlà abẹ́rẹ́ ní gbàgbẹ́ àwọn ti ń kó àwọn èèyàn má dé fìlà àti kámadé fìlà ń dà báwo la tọ́ bá pa adẹ́fẹ́ borí láti. eléyìí túmọ̀ sí pé kí àwọn ti kọ́ra mọ̀ ó ní àwọn eléyìí làwọn tí máa lé àwọn èèyàn lẹ́sìn ọlọ́ọ̀ àwọn akọni mẹ́jọ̀kílà. ẹ̀yin náà ti mọ̀ irú àpọ́nlé tó nì tó jẹ́ kí wọ́n wọ̀ mọ̀tòrá tẹ́sílà rẹ̀ kò má tẹ́sílà rẹ̀ kò má jẹ́ sílà kékeré náà lọ́rọ́ ra sí kó sáwọn ti dé bílà táwọn kan kọ́ fúlà pẹ̀lú pé iná máa dé náà bí ó máa ṣe bí díà àbí òye wa torí kí wọ́n lọ sí ọmú ẹ ò ṣe bẹ́ẹ̀. tọ́ ilé ìfihàn wa ó mẹ́nu àwọn ẹ̀rí ló fi hàn wá pé ìwé jimá kọ ìsọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ wá mú àdìgbà àrí rọ̀bí ẹ̀ lọ́ọ̀rọ̀ ẹ̀ wọn wá. كان رسول الله صلى الله عليه وسلم يقرئنا القرآن ما لم يكن جنبا رواه الخمسة وهذا لفظ الترمذي وصححه وحسنه ابن حبان ولا نبي محمد صلى الله عليه وسلم ما من القرآن كي لقني باتون وباتون جنبا لكن مصادر كانت سواكي لقد كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله في كل أحيانه ما لم يكن جنبا كان النبي صلى الله عليه وسلم أنا سيرتي والله نيجو كوبا كوبا ليش لكن هذا ما تجاه ونيجا تبع طب نبي هو أن من القرآن الكريم lópin ìgbà tí ọba ti jẹ pé wọn wà ní ipò kéde àlọ́ àbí lára rẹ̀. Adébá ti pè é ó tún fún àdéhùn alákọ̀ọ́kọ́ yẹn lẹ́yìn. Ṣùgbọ́n ṣe máa wò wò alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yìí báyìí ẹ̀ka fẹ́. Ìròyìn sẹ́yìn ìròyìn sẹ́yìn sẹ́yìn. كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله في جميع أحيانه ما لم يكن جنبا فالنبي صلى الله عليه وسلم جاني تيما يسكن أتي والله ما بوكو لكن لا سوى ما أتي إلا أنا بلا النبي صلى الله عليه وسلم يقرأنا القرآن ما لم يكن جنبا أنا قال القرآن ما كي لكن لا سوى ما أتي جاكي جانا بلا سيما كيف يصور يسكي أصدقائي قال رسول الله صلى الله عليه وسلم إني أنهاكم أن تذكروا الله عز وجل وأنتم جنوب yẹtù kọ́ kọ́kọ́ náà bìnnú ọkọ̀ tó ń kọ̀ fún yín láti máa kí àwùjọ àdìgbà tẹ bá wà ní ọjà náà bá ọ̀sọ́ bẹ́ẹ̀ tó eléyìí ló fà á tóbi jẹ́ pé tá a wá lè lu ẹ̀rí tí a lè lò láti fi sọ yín pé a gbọ́dọ̀ sí àwòrán ní ìgbà tí yàrá bàbá ń bẹ lára wa. قال له وقف دليلا صريحا كيف يعني تزيقونا من بني لوري تاوية تقول كيصور كيسان والفعل يحتمل ما لا يحتمله القول وفيتي كيس كل ما يكون كذاني تولي وقت اتفاق وفي ہے النبي صلى الله عليه وسلم في القرآن الكريم في عليه بن أبي طالب في فيصا نيجاتي أبوا نيكو في من جهبة واتوكي لأنه من خصوصياته صلى الله عليه وسلم في من كتبه من تعنبني تجاوي ألو ما هو الآخر من منه تبي تكلم فكرة ما تيجي صور ولا صور يلي لفة من يفاق الوقت ما هي أروي àkọ́kọ́ alimami nawawi rahimahullah wọ́n sọ pé àti tì í báyìí tó bá yẹ ní tẹ́lẹ̀mẹ̀lì kò sẹ́ni kan tó sọ pé sọ fún Ibn Hajar nínú at-Talkhis al-Habir àwọn fèsì fún alimami nawawi rahimahullah ta'ala ibi sísọ kan sọ bẹ́ẹ̀ ẹ̀rí ni lórí pé imami nawawi kò lé àwọn míì yàtọ̀ sí tẹ́lẹ̀mẹ̀lì tí wọ́n sọ lọ́dọ̀ táwọn àwọn ẹ̀rí èèyàn púpọ̀ tí wọ́n sọ yàtọ̀ sí at-Tirmidhi ومن حفظ حجة على من لم يحفظ انتوا بقى حافظ او روسيا يلا بقى لوري تاني تو حا تولي تي تي بي نيرو انتوا بقى حالي ونيرو ابن السكر عبد الحق اتي البغوي ابن حزينة نينو سنن سوا حديث صحيح سوا وانا بيتاك تو سنن سكين يقول الله صحيح تاني بقى بيتنا يفتنا يمرك ọwọ́ àkóso wẹ̀gbẹ́ sáàdì tí yẹn ti tọ́ka sí pé lóòótọ́ tí yẹn wà ní kọjá náà kọ̀ wọ́n ọ̀gá jẹ́ sọ̀tùgbọ́n tó túmọ̀ sí pé àti sọ pé ni ó mú mi torí pé ànábì kò túmọ̀ sí pé ó lè jẹ́ mọ̀ kúrò tàbí wa ó lè jẹ́ mọ̀ kúrò ẹlẹ́mìí wá sí lásán àdìsára rẹ̀ mú wípé àràmù ẹlẹ́mìí mọ̀ kúrò torí jẹ́lẹ̀ ìlú fà lóbi jẹ́ pé nìkú áàlù wípé lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀yọ́ ọ̀gbà bèrè títò wá tó wá lálọ́la tó lè ká àdìsẹ́ títí àná bàbá ń bẹ lára tó lè ká àdìsẹ́ náà lè ká. tí o bá lálù ọ̀la tó lè gbá òkúra rẹ̀ kò gbọ́dọ̀ gbá òkúra rẹ̀ àwọn olùkí tó máa bẹ̀rẹ̀ lórí ẹ̀mí kò sì máa ń kíkọ́ ọmọ òwò àkúrá rẹ̀ látọ̀ ọ̀kan láìpọ̀ òṣùgbọ́n ìpìlẹ̀ náà máa ń bẹ láàrin rẹ̀ tó lè gbá òkúra rẹ̀ ọgbọ́dọ̀ kí kí á lè dájọ́ kókè tí wọ́n kúrò ní àbí ẹni tí wọ́n ti fi haram ẹ̀rí yòó àjẹpẹ́ àti nà dàmàdà ti nà èyí tó kéré dùn nínú ìpele kọ̀tọ́ orí rẹ̀ náà máa wà fún náà ní ìgbàgbọ́. ṣùgbọ́n ẹni mi wá tó tọ́ka sí pé yẹ haram yọ. onílẹ̀gbẹ́ ọ̀rọ̀ mi ètò wa látọ̀dọ̀ àyè ابن أبي طالب رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم توضأ ثم قرأ شيئا من القرآن ثم قال هكذا لمن ليس بجنب فأما الجنب فلا ولا آية قال الهيثمي رجاله موثقون إليه نطق اعتبار أمره يقول كان القرآن إذا كان ما بين العرب كل مولاة نبي محمد صلى الله عليه وسلم أتنا بعد يعني هنا هنا ربع حديث الباب يوع هنا ربع حديث الجميع يوع orí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sàlù àlà àti sàlù àlà tán ọba ké kankan nínú àwọn ọ̀rá lẹ́yìn náà lọ́wọ́ sọ pé báyìí ni o báyìí ni ọ̀nà ẹ̀sìn o ẹni tó fẹ́ kí àlùkùrá áyìn tí kìí ṣe oníjà dábàá yọ sàlù àlà yòókù ẹni tó fẹ́ kí àlùkùrá áyìn tí kìí ṣe oníjà dábàá yọ sàlù àlà yòókù. wọ́n lẹ́sẹ̀ láti mọ̀ ike ń gbàtà bá fẹ́ kí alukur'ani tàbá sàlù alákàtó ké kódà tó fi kó àmì gbà alukur'ani lọ ìtọ́jà aláṣẹ ìtọ́jà aláṣẹ nítorí pé afẹ́ fi kí ni afẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run bá wa. ṣùgbọ́n tí àbá sàlù alá kó tó di gbà ké lókè ìgbà tá àbá ti ní fọwọ́ kan alukur'ani kò burú ń ṣàwọ̀ ṣùgbọ́n ní ìfọ̀kọ́ àti فأما الجنوب ان يعني أنا ما بلا لا فلا ولا آية ودي أقول لك كنت تكلم القرآن كل أبو سايا أقول لك كنت تكلم القرآن كل أبو سايا هذه الهيثم من كرامة مجمع الزواج وكيف رجاله موثقون ولا ويتكبر أمام تسريفين ọkàn balẹ̀ sí wọn táwọn olùmọ̀sọ yìí kó wọn lòdòdò lò. tẹ́lẹ̀ ní àwọn pé ẹ̀gbà wọ́ọ̀dù lọ́wọ́ atọ́ka ti fi haram haram ní kàkékè ní kàkékè àwòrán ní nígbà tá a ní ìdánilá. lọ́pọ̀lọpọ̀ ọ̀gá mi àwọn olùmọ̀sọ yẹn ti wọn sábà ti ṣe ọmọ màdúró wọ́n tún gba ládàá ṣùgbọ́n láìmọ̀ kan kò gbìyànjú kankan yàtọ̀ sí pé wọ́n kàn ti tàkùlélò àmàlù wọ́n tẹ̀lé yẹn tẹ̀lé afọ́jú wọ́n mú wọn sí ẹ̀sìn báṣubàṣu lápẹ̀júwe ìdá kọ́kọ́ kàdáàlú nípa báyìí sọ̀rọ̀ àṣùnà rántí rántí ọlọ́run gbogbo ipò lókè wà tó wọn bá ti jẹ́ kí wọ́n wà kó ìdáná báyìí látàrí ilé ìyàwó lẹ́yìn ilé ìyàwó lè tẹ́ àkùránì náà láì jẹ́ kó gbé àkùránì lọ́wọ́ gàtí bàtí lẹ́kí dá lọ́ba ló gbé lára rẹ̀. ǹjẹ́ tí èèyàn bá wá jẹ́ ike kọ̀ lálùwà tó lè gbé àkùránì lọ́wọ́ àníkọ̀tọ̀ nítorí hadithi Amr ibn Hazm radiyallahu anhu nínú ìgbésẹ̀ àti ìṣòro ọ̀nà ìgbọ́kọ̀ fún ìgbà tí wọ́n yàn ní gọ́ọ̀nà. lórí àwọn ará nàìjíríà nínú ìwé yẹn wà á là yẹn mẹsà kúrò ánà ìlà kúlùkọ bí ẹnì kan ọgbọdọ kó ka kúrò ánà àfẹtọ àmà a sì máa ké mùsùlùmí kékeré àtọkọ mùsùlùmí má kékeré ọ̀nà nínú mùsùlùmí kan fúnra ara rẹ̀ mesa kuro ara ila kuluko bi eni ko ogbodo ko ka kuro ana afeto mo bá sàlù àlá ti mára ẹni tó ti sàlù àlá kò tí ì mára. kí sọ̀rọ̀ kẹfẹ́rí sí mùsùlùmí là ń sọ wí tẹ́lẹ̀ náà tó bá ní ìwà tó ní kẹfẹ́rí gan-an náà ọ̀gbọ́dọ̀ kọ́ kàn án. àwọn kan sọ pé àti pé ọ̀fẹ́ tilẹ̀ nílẹ̀ kí ní kan sórí rẹ̀ àwọn kan sọ pé sórí pé ọ̀fẹ́ ta ọ̀kùnrání sí àpò àwọn kan sọ pé sórí pé ọ̀fẹ́ ti ọ̀kùnrání sí ọ̀bá lálùwà. ẹ̀yin náà ẹ̀mọ́ máa ń tàbí lọ ẹ̀jẹ̀ fún ara mi lọ mẹ́kọ̀ọ́ ẹ̀yin ló fi yẹ ẹ̀yin فهو حجة عندهم يوجد لك الصحة على الرجل والوعلى بعد ìwọ́n sì ìbà ìwọ̀n náà kán níbi ẹ̀sìn ọlọ́run tó pé ọ̀kẹ́ tẹ̀lé apá kan lọ tẹ́mátì lápá yẹn lọ sọ̀rọ̀ kọ́lọ́. nígbà tó ti bá nìyẹn tó nítorí ti ilé fún àwọn afáàtà àwọn gbọ́rọ̀ tí àwọn sọ pé kò sẹ́ni kan tó sọ pé lọ lápá tó gbọ́ wọn kọ́ wákàtí àkọ́kọ́ ibi títí wọn ń kà lọ ọwọ́ àtúntà tó fà á tó ti tún kà lọ kà ó lè má mi. sẹ́wọ̀n pé àyíká àkùnrin kún wọ́n dọ̀bà àkíwọ́n kún lọ ẹnìkan ló kọ lẹ́tà sí ọ lẹ́tà yẹn ẹnbúlọ́ọ̀kù rẹ̀ masha Allah ìwé ìwé tó kọ lẹ́tà sí masha Allah gómìnà kọlọ ọwọ́ akú lẹ́tà lọ ọwọ́ agbésè nira wọn àwọn ajá tó bàá bàá bàá ó sì lọ́wọ́ abẹ́rẹ́ wọn ká. Ìṣó wa ń jáde náà ẹ bá mú ẹ bá mú ìwé lásán tó ṣe kí lẹ́yìn kọ́ọ̀tì mọ̀ náà yọ á ní kẹ́kẹ́ tí ó ti kọ́ ọ́nù gbèsè ọ̀nkà ọ̀já tó ó lẹ́tọ̀ọ́ mi náà lórí bí. Ẹ̀ka tó wá pé òtí rọ̀ ọ̀nà ọ̀rọ̀ bá ti wá tó sọ̀kalẹ̀ lọ́dún mẹ́tàlélógún torí di eléyìí káwọn kí ìtara. tọ́ eléyìí tọ́ka tí kẹ́ni títà nínú àgbẹ̀ lára rẹ̀ ní ká ọ̀gá rẹ̀. ẹ̀ ǹgbà tí òfin kọ́ ọ̀kan kọ́ àní kò ní ké kò ní ké ọ̀rẹ́. nísìnyí ìgbà tí ọ̀nbá rẹ̀ mú ọ̀fẹ́ bá lò ọ̀dà kan náà olùdàpọ̀ lò. náà. بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا tẹ́lẹ̀ náà kọlu ra wọn àbí ọ̀kọlu ra wọn pé ẹni tíjà náà bá ń bẹ lára rẹ̀ ló ṣe ń ṣe ọlọ́ ọ̀kọlu ra wọn torí pé òtí ìjà dúró fi wà nítorí pé ìgbà tó ọ fẹ́ káàdì tàbí òtí ìdí dúró fún wa yẹn. tọ́ ẹlẹ́kejì wọn náà lọ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà ìṣẹ̀lẹ̀ ẹ máa bá ìyàwó wọn lò wọn lọ sọ pé ọlọ́run wọn láti dà lè ṣe kọ́ọ̀nì bí máa rọ sẹ́ni náà ṣe é bá ọlọ́run ti kí sùn onípin nínú tó ṣe tó fi rọ̀ mí lọ́rọ̀. ó sì láti sùn bá àti sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ rọ́ṣẹ́ ọlọ́run gbogbo àti síjà lọ́ba àwọn ọ̀dẹ̀ lára wọn. ìdáná àti bẹ́ẹ̀ ìṣàbẹ̀sì lẹ́yìn tí wọ́n bá ìyàwó wọn lò pọ̀ wọ́n máa sọ bẹ́ẹ̀. títà náà bá ti dé àbí òtítì sọ̀ní ìtìtì ó sì rántí ọlọ́àbí ọ̀sẹ̀. tọ́bùlà ló sì lè. wọ́n tó wẹ̀. bó láti wá sí sọ. wọ́n ní ẹ̀yẹ́ wò ọlọ́run láti ṣe àrùn lè ṣe ìfọ́n bí ìrọ̀rùn ọ̀sẹ̀ ní lọ́sọ̀ọ̀sẹ̀. wọ́ọ́lọ́ má jẹ́ kí èso ní nínú tó fi ràn mí lọ́rọ̀ wọ́n ní láti sún yẹn tẹ̀sí kò sí bísímìlá yẹn fa sọ̀rọ̀ bísímìlá ọlọ́run fa kò sí ọlọ́sọ̀rọ̀ fún àṣejù fa bísímìlá ọlọ́run láàtẹ̀bí àwọn níṣẹ́ ìtọ́rẹ́nu ọ̀sọ̀kùnkọ̀sọ̀ bísímìlá. sọ́sibú àlọ́hùnmá fèsì ó kọ́ náà. mo hmm? Ní gbogbo ẹ̀, bí kìí so kọ náà, tó kọ náà ni màná. Torí Allahumma. الله ن الله نميمكم هذه اللهم هذه هي ميم مشددة اسمها يا الله ماذا نقول في تسمية أمير الله في تسمية اللهم يا الله لا تجعل للشيطان فيما رزقتني نصيبا هذا يبين نعم النبي صلى الله عليه وسلم في سنة الله لا تقول أنا مدى نبى لا رأي في تاريخ torí ẹ̀rí yọ eléyìí àmọ́ ọ̀rọ̀ kékeré sí náà ti ọlọ́ọ̀dẹ ìrọ̀lẹ́. Nígbà Allahumma ìtumọ̀ rẹ̀ ní kéwì yá ọ̀mọ̀. Lẹ́yìn eléyìí, wọ́n á mú àdìsí kan wá fún ọ. حديث جد أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا أتى أحدكم أهله ثم أراد أن يعود فليتوضأ بينهما وضوءا ذلك انه ló yín tó wá báyàwó rẹ̀ lò pọ̀ kò sí dáná bí ọkọ̀ wa sọ̀rọ̀ po ko ṣùgbọ́n ṣé gbogbo wa náà ta ìṣẹ̀ra lọ́mọ lẹ́yìn ànábì sùwà lọ́sọ̀rọ̀ làwa ń tẹ̀lé àwọn àlànà àwọn àmàna àwọn àfini ìfinisójú ọ̀nà wọ̀nyí báyìí. ọ̀la ọ̀pọ̀lọpọ̀ kò sí sọ ẹ̀mí torí pé wọ́n ti ní kí wọ́n ti di títọ́ lọ. wọ́n ti là gbogbo àwọn tó tó dépè ìwọ̀n lè ẹ̀fẹ́. lànà ìkọ́ sọ̀rọ̀ wá àríwá rẹ̀ sọ. wọ́n ní kẹ́nìkẹ́ni ni ojú bá báyàwó rẹ̀ lò ثم أراد أن يعود لينا تتوى بلو أتفو بدا بالو بوفي تتبالو لك أزادي وتوى بلو أتفو بالو بوفي فليتوضأ بينهما وضوءا أسي الولاء قعقع الولاء لا يمديش. Jadi kita masuk ke balik itu, wabah, oleh liru, kau yang kalau kó tó gbọ́jú la wòbú a ní pàápàá lu alátẹ̀mọ́ ayé alwòbú aṣàrí alùwàlá ti ṣẹ̀rí àmúwa tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú ká fọwọ́ tí ti ma bere pelu parí ti ti ma káfẹ́. tọ́ رواه ma الإمام مسلم وفي ذلك زاد الحاكم أبو عبد الله الحاكم من المستدرك أمتى في koyin. فإنه أن يشرف للعود toríko ni ó jẹ kí ara rẹ̀ ó dá sẹ́sán láti padà nígbà tó bá padà yóò di kí ara rẹ̀ ó dá sẹ́sán eléyìí ọjọ́ àdéhùn ọ̀tún wa tó jẹ́ àdéhùn ẹlẹ́kẹfà lẹ́yìn ọgọ́rùn eléyìí ní ṣe pẹ̀lú ẹ̀ńdẹ́yìn ó ṣe láàrin ìgbà tí máa ń bá ìyàwó rẹ̀ lò pọ̀. nígbà tí ó bá gbèrò láti padà ó ti bá lò ó jáde ó tún fẹ́ bá lò lẹ́ẹ̀ka sí wọ́n ní kó ká lọ láàrin àlùwà látẹ̀ ìmọ̀dájọ́ kí wọ́n lọ àlùwà ṣe fẹ́ni tí oníjà náà bàrà àlùwà láàrẹ̀ hali yóò gbẹmí hali في رفع ما فيه من جنابة أبدا كتب لا تجد من جنابة ليس أنا بقول بقول بابا بابا بابا لا تقدر تسمع قصة لا إتما قصة ولا وهنا بما لم يذكر في دليل يذكر في دليل آخر إنتوا إتما صلى الله عليه وسلم وأن يقول يوفر لا بارا لا تقدر تبايع ولا يقول subhanallah ìkẹ́ ọlọ́ọ̀ àánú ọlọ́ọ̀ tọ́lọ̀ sànẹ́bí tètè wa. ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ṣe é pé ó lè bá alágbára àti máa sọkọ fún ìyàwó rẹ̀ akónúkàkùnrin ní ọ̀nà pèjẹ. tábìlẹ̀tì tábìlẹ̀tì ní ọ̀nà mú kìnnìkan bíi àgbà tí ọmọ kókó kókó tí ọmọ kó sí fún ẹ ti fi mọ̀ pé kó tẹ̀lé ṣiṣẹ́ positively iná yóò tún padà ṣiṣẹ́ negatively náà wàá dẹni tó ti kú ara tí ọba sì rí àgọ́nu òṣòṣò lè fẹ́ kankan. tí ọba sì ti rí òbí agra kò síbi tó lè lọ ẹ̀kọ́ mi náà tó dàlẹ́ ìṣòwò ẹnì kan tó gbé ọ̀rọ̀ ìgbésí òun lágbára kan àgbẹ̀ tẹ́lẹ̀ náà kò lè wúlò bẹ́ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀ lè tẹ́ ara rẹ̀ jẹ kò lè wúlò fún un ábíkẹ́ àdínì ẹ̀tọ́ bá gbọ́ lọ́wọ́ ni ó wúlò wọ́n ní yóò tún jẹ́ kára rẹ̀ dá kankan sí ilé ìjọ kan nínú nǹkan tó lè mú kọkùnrin kó lágbára èdè súnà náà sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ lọ́wọ́ tọ́ka sí wàlàkín sọ̀rọ̀ ẹ̀yẹ kì í sọ̀rọ̀ yorùbá ní sọ̀rọ̀ wá ní wàhálà ìṣẹ̀lẹ̀ wọ́n bá àwọn ìyàwó wọn lò ìyàwó kàdán lọ lóru kaná láì kò sàlù aláàárín bíbélé ìlú àti bíbélé ìlú lábòsí tó ti gbé wọn wẹ̀ láàárín bíbélé ìlú àti bíbélé ìlú wọ́n sì bá wọn lò bẹ́ẹ̀ náà tí wọ́n ń wẹ̀ láàrin bíbélé ìlò sí bíbélé ìlò sí bíbélé ìlò sí bíbélé ìlò. gbogbo eléyìí ó túmọ̀ sí pé tọ́wá ti bẹ́ẹ̀ ọ̀dà tọ́wá tó ṣe bẹ́ẹ̀ kò burú. tọ́ tó bá gbélé yìí bẹ nínú nǹkan tí ó fún yàn lágbára ẹ̀rí kọkùnrin rọ̀ sóbìnrin nítorí pé ọkùnrin ò ní báyìí obìnrin gbọ́ maf'ulun biha ó bùkátà برا. ọkùnrin ló bùkátà برا. ìdí nu ṣe bá ọkùnrin kan ti ń fà sẹ́yìn níbi àti fẹ́fẹ́ yà wọ́n tí gbogbo àwọn fámìlì ń pàkíyèsí kí ló dé tí o ṣe nǹkan wọ́n fi kankan pamọ́ sí ọmọdé mi èmi bàbá rẹ̀ ìyá ló dáa èmi nìyá rẹ̀ tí èsì pé wúlẹ̀ fún ọ jẹ. tó torí pé nígbà ọkùnrin bá ti tó gbé àwùjọ ọ̀fẹ́ àtẹ́wọ̀n pé gbogbo òrò náà mọ̀ lọ sí ti pé tó ti gbádùn. báwo lẹ́la tó àwọn òbí ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ níta eré ìrìn ọ̀gbọ̀n ọ̀fẹ́ nìkan ti lù bá nítorí lórí ìyàtọ̀ wà láàrin méjèèjì nínú nǹkan tí ṣeré àtúnfi hàn wá wípé táwọn ọkùnrin wọn níyàwó ètò pé ọkùnrin tó níyàwó àbí tó ọ̀fẹ́ fẹ́yàwó kàlàfọ́ọ̀nù tó ọkùnrin tó níyàwó lẹ́gbẹ́ yóò máa ṣe yóò tún máa fún lágbára òun náà kọ́ pọ̀ nítorọ̀ àforíjì ìtọrọ àforíjì tí ẹ bá pọ̀ nítorọ̀ àforíjì gbogbo nǹkan lọ́wọ́ fún yẹn nínú rẹ̀ ní kéèyàn lágbára ọlọ́run bá ní ọkùnrin tó sàkóso rọ́pọ̀kùnrin ìnáwó gánà rọ́pọ̀rọ̀. يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين أو المالك تفسير وبنين بيع ìtọrọ àforíjì ó ń bẹ nínú tí máa ṣe wàsílà àti lọ́mọ obìnrin kan tí ọ̀rọ̀ náà bí kọ́ máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ó fún lóyún yóò ṣe nírọ̀rùn fún láti lóyún ọkùnrin tí tẹ́kú bá bóbin lò kò ní lóyún wọn tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ abẹ́ rẹ̀ kì í sẹ́ wọn tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú òkú ọlọ́ yóò borí gbogbo tàbí ìṣe ilé ìdẹ́nu sì jẹ́ mẹ́. bákan náà Àìṣà ọbẹ̀ ọ̀la àná ní àdìsí keje lé lọ́gọ́rùn-ún wọlé ọ̀rùn pàákì. عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم ينام وهو جنب من غير أن يمس ماء وهو معلول قال النبي صلى الله عليه وآله وسلم وما نسر وما نسر لا يدري فقوى قومي يعني في وعي wọn tó sùn fún etí sáàlù àlà fún tó sùn ó ti lẹ́jẹ̀ fún àwọn àdúgbò mi tó fi hàn fẹ́ sùn ká sáàlù àlà sí ìjà lọ́ba àbẹ̀ lára àti àlàlẹ́ wọn. so àdéhùn yìí wọ́n ní àléébù ń bẹ lọ́nà tó gbà ọ́ wàláàkín ó fẹsẹ̀ rí lẹ́gbọ̀nà míì ó fẹsẹ̀ rí lẹ́gbọ̀nà míì níbi tá a ti mà fún àbí máa ń sùn bẹ́ẹ̀ lódodo láìwẹ̀ nígbà tó jì pẹ̀lú láìpẹ́ kí wọ́n sálù àlàfíà tó sùn tẹ́lẹ̀ ìfihàn wa pé títí àná bàbá ń bẹ lára rẹ̀ tọba tọba wẹ̀ tọ́jà ló ṣe kó tó sùn tọba ti sálù àlàfíà tó sùn tọ́jà náà ló ṣe ìwọ́n tí ọba wẹ̀ tó sálù àlàfíà kò ìwọ́n tọba ti jí o rẹ́kọ̀dù ẹ̀ títí àná bàbá ń bẹ lára rẹ̀ kọ́ lọ wẹ̀ kó mẹ́jẹ kọ́ ọlọ́run bá kó ṣe àlékún àgbọ́yé fún wa wọn ràn wá lọ lórí àtúnlẹ̀ àti ìdáàbò ẹ̀ṣẹ̀ wa kò sí ìdáàbò náà yóò dáre fún wa wọn ti ń dáre jọ. سبحانك اللهم وبحمدك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Ọba àjẹpá àti ọba àjẹpọ̀ pẹ̀. Ṣé wọ́n ṣe ìyàwó láàrin abala àtàrà àti gbogbo? Ìjọba Ọkùnrin tọkùnrin ọkùnrin ní ọ̀sẹ̀. Nígbà pé tọkùnrin tó bá sọ láti fi ṣe ọ̀pẹ àwọn rẹ̀ ló Pé báyìí báyìí báyìí. Ìjọba ọba tó bá kọ́ tó wọ́n fi ìmọ̀ nínú ìbálòpọ̀ yẹn. Òní ṣe lọ́mọ ti sùn lórí gbèsè nítorí pé ọkùnrin ápùlà nínú òfin ṣẹ̀rí ọkùnrin ló fẹ́ àwọn yéésù obìnrin ló ń lọ́kọ ọkùnrin ló nídìí àti fẹ́yàwó ló ti fẹ́yàwó fá tó ní fáyà sílẹ̀ ló ti dẹ́kun ìwọ olóṣù ká ìwọ olóru ẹrù ìwọ responsibility wà lórí rẹ̀ lọ́sùgbọ́n mi máa fi ṣe náà. nígbà tí um, ọkùnrin tó bá yàwó ẹ̀ lábá tó ọkùnrin padà lọ àgbàrá tí ó ṣe yẹ sílẹ̀ ìgbàgbà parí ọ̀rọ̀ láyé tó tó já nígbà mọ́lá tí ó láàbí àti àtàwọn àti sọ òní kankan ṣe pẹ̀lú ojú pé dánáwà tó lára ọ̀la ọ̀gá ọ̀hán. Àwọn bẹ̀rẹ̀ sí. Ǹjẹ́ wọ́n kà ló tó torí rẹ̀ wẹ̀ náà ló tó ikú lè padà sílẹ̀? Ìṣèlú ṣàdúrà wípé ọ̀gá ọ̀run rẹ̀ àwọn tó ṣe ìgbàlá ìwà ìbílẹ̀ islam kí ọkùnrin kó fẹ́ obìnrin tí ò ti bàlágà. dáadáa kí ló ń kọrọ dáadáa ọ̀tọ̀lá fẹ́rẹ̀ ẹni ọ̀tọ̀lá bára ẹni lò afẹ́rẹ̀ ẹni kò sẹ́ni tí islam ọ̀gbà púpọ̀ ọmọkọ tó jẹ́ ọ̀gbà púpọ̀ ọ̀fẹ́ tó bá ti jókòó ìdówó ṣòṣùgbọ́n tí wọ́n lọ bá ń lò ẹ́ lò eléyìí ò àwọn pé ìyàwó rẹ̀ wọ́lọ́pọ̀ ju rẹ̀ títí dé ìdàgbà tó bá lò ìwọ ló bí ẹ̀rọ tí wọ́n kọ́ tó fi fẹ́ ìwọ tọ́jú rẹ̀ wọ́n lọ tó bàbá kàtà fún sí lọ́dọ̀ láì lọ kọ́kọ́ omi òun náà ti dàgbà tó bá ló pọ̀ tó lọ́wọ́ àlọ́gbọ́ bí. wọ́n ní pé ẹ̀fẹ́ tó lè bá fi lẹ́yìn wọ́n máa fi wọ́n ṣe sí títà àti ọ̀gbọ́n látàrí pé títà ìgbà tó wà sí ìgbà títà ìsìn ìrọ̀lọ́ lórí àwọn Gbogbo ọ̀pọ̀lọ́. Lórí dẹ́dẹ́dẹ́dẹ́ ló fi rọ́kọ. Nísìnyí, wọ́n á pẹ́ bọ̀ rẹ́sẹ̀ sí ìṣẹ́lẹ̀ ọ̀sẹ̀ ẹ̀mẹ̀ ní ìmọ̀ orin. Ìṣẹ́lẹ̀ ẹ̀mẹ̀ àwọn afi rẹ́díìtì rẹ́sẹ̀ndì ojúmọ́ rẹ́díìtì ọ̀rẹ́ two hundred five hundred ìníkà olùgbèbí lọ́rùn tó lọ́ọ́ ra one thousand. ẹ mọ̀ pé nínú dáhùn ti sùn ọ̀nà pé sàádùn sàádùn ẹ máa fúnra ẹ lẹ́kùn ẹ̀ ní ti ara yín. torí kí àti bá bẹ̀rẹ̀ sí kó fún un tó bẹ̀rẹ̀ sí fún un tó bẹ̀rẹ̀ sí fún un tó bẹ̀rẹ̀ sí rò fi sí rò fi ṣe ẹni tó ń gbà fún ọ fẹ́ yìí ní kọ́tù lè dà ìwéré kò tẹ̀ ẹ̀rá ní bá tẹ̀ rà mí